ọlọ́run tó dá ayé ọlọ́run tó dá ọ̀run àjíǹde yìí àti òkú ọlọ́run kìkì agbára ọlọ́run tó ní ìgbà tí àsìkò yìí ọlọ́run tí a ó máa sìn ọlọ́run tí a ó máa bọ̀ ọba tí gbogbo ènìyàn yóò máa wárí fún ọlọ́run tí àwo ò ní yé sìn ọlọ́run tí àwo ò ní yé júbà orúkọ rẹ̀ ọlọ́run tí a ò ní yé júbà àṣẹ rẹ̀ ọlọ́run tó jẹ́ wípé nígbà tí a bá fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà la ó padà sí ògo ni fún orúkọ rẹ̀ ní òwúrọ̀ yìí fún àánú rẹ lórí ayé ìran yìí fún orí ọ̀fẹ́ rẹ aláìlóṣùwọ̀n fún ògo rẹ aláìlóṣùwọ̀n fún ọwọ́ agbára rẹ èyí tó fi rọgbà yí wa ká ògo ní forúkọ rẹ ní òwúrọ̀ yìí ẹ̀mọ́ gba ọpẹ́ gbà yín ọlọ́run olórí ọ̀fẹ́ gba ọpẹ́ gbà yín ọlọ́run tó ga tó ọpẹ́ yẹ gba gbà yín àtúnjáde lọ sínú ayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àwọn tó jẹ́ ọmọ rẹ tí ó kàyẹ ní ìgbà ìkẹyìn àwọn tó jẹ́ ọmọ rẹ tó gbà sí ọwọ́ ọ̀tún àwọn tó jí ọmọ rẹ tó fún ní ọkàn àdàbà láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ tí wọn kì í bínú tí wọ́n máa ń ro ẹ̀yìn wò wípé ọ̀rọ̀ yìí máa bá wọn wí ó máa yẹ káwọn yí padà wọ́n tún dúró báyìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí ẹ̀mí mọ́ ẹ fún wọn ní etí ìgbọ́ ẹ̀mí ìgbọ́ etí ìgbọ́ àyà ṣe ẹ jogún fún wọn ẹ̀mí mọ́ ẹ jogún fún wọn ní ìkẹyìn ohun gbogbo èmi àti àwọn lónìí kan ní ìjọba Ọlọ́run ibi tí a kò sí kó lu akó ṣàánú fún wa lórúkọ jésù lónìí máa bá wa lọ bá wa sọ̀rọ̀ rẹ̀ a ó yìn ọ́ a ó gbé ọ ga jésù kristi olúwa wa àmín àmín àmín. a gbé orúkọ ọlọ́run ga ní òwúrọ̀ yìí a gbé ọlọ́run tó dá ayé àti ọ̀run ga àdúbà orúkọ rẹ̀ àdúbà àṣẹ rẹ̀ kí olúwa kó gba ọpẹ́ wa. ní òwúrọ̀ yìí máa tún lọ tààrà sínú ọ̀rọ̀ ọlọ́run ní òwúrọ̀ yìí ọ̀rọ̀ òwúrọ̀ yìí mo fẹ́ kó tẹ orí ọkàn rẹ ba ó jẹ́ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ fi sùúrù gbọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ fi ẹ̀mí ọlọ́run gbọ́ ó jẹ́ ọ̀rọ̀ tí ó gbọ́ tí ó tó gbàdúrà sí torí pé ọ̀rọ̀ tó ní agbára ni. kí ni àkọlé ọ̀rọ̀ mi fún ti òwúrọ̀ yìí àkọlé ọ̀rọ̀ mi fún ti òwúrọ̀ yìí ni agbára orí ọ̀fẹ́ agbára orí ọ̀fẹ́ the power of grace or power of grace bẹ́ẹ̀ ni agbára orí ọ̀fẹ́ mo fojú torí mo jẹ́ ẹnìkan tó máa ń wòye wípé àá ìwọ ọlọ́run ló ń gbé ogun sínú ayé ènìyàn ni àbí ènìyàn ló ń gbógun sínú ayé ara rẹ̀ nípa ìwádìí àti ohun gbogbo nínú ọ̀rọ̀ ọlọ́run torí pé mo rí pé àwọn mìíràn bẹ tí ogun ayé wọn ti di ogun bárakú wọ́n ti wà nínú rẹ̀ fún àìmọye oríṣi àwọn òjíṣẹ́ ọlọ́run ló ti gbọ́wọ́ lé wọn lórí ẹlòmíì tiẹ̀ lóhun òun ò ní gbà káláṣọ funfun gbọ́wọ́lé olórí òun ò tiẹ̀ ní dé orí ìpìlẹ̀ bẹ̀ ẹlòmíì tiẹ̀ lóhun ò ní gbà kéèyàn dúdú gbàdúrà fún tó gba àwọn pásítọ̀ èèyàn dúdú pátápátá ẹni ẹ̀kọ́ ni wọ́n lójú ẹlòmíràn bẹ́ẹ̀ ni bí a ti tẹ̀ rí àwọn ẹni rere níbẹ̀ tabari àwọn bàbá rere níbẹ̀ ṣùgbọ́n lójú rẹ̀ ní ìgbà torí ogun ayé rẹ̀ ò jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ wípé ó ń rí gbogbo wọn bí ẹni wípé ìjáwé lè gbàdúrà fún mi kí ayé mi ó nítumọ̀ ó ní èyìnbó ni ó gbàdúrà fún un ẹlòmíín lóhun òdì ẹ̀ nílò ìjọ aláwọ̀ dúdú ìjọ àwọn aláwọ̀ funfun lòun máa lò torí pé ìbàjẹ́ kún àárín wọn síbẹ̀síbẹ̀ ogun ayé rí o máa ṣe hmm. ẹlòmíín fi gbogbo ọjọ́ rẹ̀ ṣàánú ẹ̀rí ilé tó ti fún ènìyàn lóǹkà ọkọ̀ tó ti rà fún àwọn ènìyàn lóǹkà ilé ẹ̀sìn tó ti kọ́ fún àwọn ènìyàn ọlọ́run lóǹkà àìmọye ẹ̀bùn ló ti fún àwọn òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ogun ayé rẹ̀ wà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gòtí ẹ̀sùn ilé tó kọ́ mọ́ ó ṣíkú òun ilé tó kọ́ ó di èrò ṣọ́ọ̀ṣì pé òun fẹ́ fi ayé òun fún ọlọ́run ó sì ti di sista ó ti di broda ó ti di pásítọ̀ báyìí ó ti di òṣìṣẹ́ ọlọ́run báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan kan wà tó ń jẹ ayé rẹ̀ níyà tí a bá jẹ́ni tó ronú jinlẹ̀ dáradára àwọn ọ̀rọ̀ mi tó máa ń sọ ní òwúrọ̀ ó rí i pé ìjìnlẹ̀ ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn báyìí ló wà rẹpẹtẹ tí wọ́n ti fi ojú winá ogun àdúrà wọ́n ti lọ sí orí òkè títí títí ogun yìí ò ṣẹ́ Hmm. mo wá ń bèrè lọ́wọ́ ọlọ́run wípé kí ló lè fà á tí àwọn nǹkan wọ̀nyí ò rí bẹ́ẹ̀ ogun láti ọ̀dọ̀ rẹ ni láti ọwọ́ ènìyàn ni àbí látọwọ́ wọn wá hmm. ó yà mí lẹ́nu àwọn ìwé tí mo ti kàkàkàkà àwa mú mi lọ sí inú ìwé yìí mo tún ṣí ìwé yìí gbà mo ṣe tán mo tún wo àwọn ọ̀rọ̀ wo ló wà ní abẹ́ rẹ̀ mo tún ka àwọn ìwé mìíràn sí wípé àbí mo lè ní ìtumọ̀ rẹ̀ kó má dàbẹ́ nígbà òwe là ń fi ọ̀rọ̀ ipa mo rí pé bàbá kan ń díràgì ẹ̀ lọ́sọ̀tún tá à ń díràgì ẹ̀ lọ́sọ̀sì lókù ohun tí ọlọ́run sọ ló sọ ọ̀rọ̀ ẹnu jésù gangan ni ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àpọ́sù paul kì í ṣe ti kì í ṣe ti ọ̀kan láàrin àwọn ọmọ ẹ̀yìn kì í ṣe ti simoni kì í ṣe ti ẹnikẹ́ni kì í ṣe ti takọ láti ọwọ́ tìmọ́tì fún àwọn ará ìgbà bẹ́ẹ̀ ni òye ṣe ti èyí tí jòhánù kọ́ ọ̀rọ̀ láti ẹnu ọlọ́run gan-an láti ẹnu jésù olúwa wa ni. ọ̀rọ̀ yìí dẹ́rù bà mí débi wípé nígbà tí mo rí i pé ìwọ ọlọ́run kí la lè ṣe tá a fi bọ́ ní àwọn agbára yìí mo rí i pé lọ́wọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́ àṣẹ yìí lọ́wọ́ ègún yìí mo rí i wípé abẹ́ orí ọ̀fẹ́ nìkan láti lè gbé. ìdí nìyẹn nígbà mìíràn àwọn tó gbàdúrà tàbí tí ò fojú wi ogun rí máa yin ọlọ́run po rìn lábẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run ṣùgbọ́n orí ọ̀fẹ́ yẹn má jẹ́ kí n tọ́ ọjọ́ ó lè ṣeéṣe kó má ka ìjọba ọlọ́run láti wọ̀ ìjọba ó lè gbádùn ayé kéèyàn ṣe ìjọba ọlọ́run rẹ̀ léyìí tó burú jù láyé o lè ní ọ̀rọ̀ nítòótọ́ o lè jọ́gà níṣẹ́ o lè jẹ́ mánéjà ń bi àwọn kan ti jẹ́ rí ìyẹn kọ́ ní pàtàkì ṣùgbọ́n nínú rẹ̀ tí o bá ní orí ọ̀fẹ́ ọlọ́run kí orí ọ̀fẹ́ tó ní nínú ayé ẹ̀ṣẹ̀ yìí kó sì bá ọ dé ìjọba ọlọ́run ó léwu púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló ń fara ṣiṣẹ́ ni wọ́n ń fara gbálẹ̀ ni wọ́n ń yíra wọn ajú ọlọ́run ṣùgbọ́n tó dàbí ẹni pé wọ́n kú lórí ọ̀fẹ́ yìí nígbà mìíràn tí a bá mọ ọ̀rọ̀ ọlọ́run tú àwọn èèyàn ní ọ̀rọ̀ ọlọ́run takora wọn kò takora wọn ọ̀rọ̀ òdì tí ẹni ẹ̀wò kò gbá ẹnu wá láti máa sọ bẹ́ẹ̀ rárá tá a bá mọ ọlọ́run tá a bá lè pọ́n bàbá àti ìyá wa lé tá a lè pọ́n àwọn ọ̀gá wa lé ọlọ́run tá a bá ní ọlọ́run yẹn náà là tá a sì ń bíbélì kiri tá a láà gbọ́ orúkọ rẹ̀ gbọ́ ta ni mo gbọ́ ọlọ́run bàbá mo gbọ́ ọlọ́run ọmọ mo gbọ́ ọlọ́run elédùnmarè gbọ́ ẹlẹ́dọ̀ ọ̀run wọn ayé tó ti wà tó sì dìbò tá a bá láa gbàgbọ́ ó yẹ ká mọ tá a máa ṣe níwájú rẹ̀ ó yẹ ká máa bọ̀wọ̀ fún kó máa dàbí ẹni wípé nítorí pé a ò rí a wà máa hùwà tí ò dá nítorí pé a rí káàánú àgbàkan bá máa kí àwọn ogun ọ̀run bá máa fi ogun àìrí jà wá torí pé ńgbà tí a ò rí ọlọ́run là ń rí fín torí pé a ò rí ọlọ́run la fi ń kan lápòkò torí pé a ò rí ọlọ́run la rò pa fi lè ṣe tó wá kí ogun àìrí má máa bà máa jà wá náà nígbà mìíràn kó má dàbẹ́ ni pé a ah, ah, ṣáwọn aríran ò rí eléyìí tó ṣẹlẹ̀ sóbìnrin ẹni ṣé àwọn àwọn àwọn prayer warriors wọn ṣé wọn ò gbàdúrà débẹ̀ ni ogun àìrí nìyẹn torí pé ìwọ náà rí ọlọ́run tí ò rí òun rí fín àwọn ọlọ́run kéékèèké tí ò tó ọlọ́run ló ń bọ̀wọ̀ fún mi ò sọ nípa ìbọ̀wọ̀ fún tàbí ìforíbalẹ̀ tàbí ìjúbà lónìí mò ń sọ nípa agbára orí ọ̀fẹ́ the power of grace power of grace agbára orí ọ̀fẹ́ tí ń gba ènìyàn là nígbà tí a ti sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ẹ̀ṣẹ̀ yìí ohun tí àwọn ènìyàn tí wọ́n bá pàdé. ẹ̀mí wọn lọ́run ló ní kí n gbàdúrà pẹ̀lú rẹ ní òwúrọ̀ yìí pẹ̀lú àdúrà méje tó gbóná rẹ mo sọ fún ọ ìwọ tó bá máa ń yí àdúrà yìí lọ sẹ́yìn ó tán ara rẹ jẹ ní o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ó níbẹ̀ ní ibi àkọ́kọ́ ibẹ̀ ní ọ̀rọ̀ tó gbọ́ ìwọ fi fún ọ ní èyí tó lọ fi ṣí ilẹ̀kùn àdúrà tó gbẹ̀yìn yẹn ohun o yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ohun yí ó sì bá dénú ìjọ yóò máa wo time gé wàásù kúrò kò ní lọ ní wàásù time tí gbàdúrà aago máa múra àdúrà ni sì gbàdúrà jáde inú ń dùn torí pé bí torí pọ́kọ̀ tó fẹ́ tó fẹ́ gùn lógùn ó ti gbàgbé ìgbẹ̀yìn wípé àwọn kan bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ṣùgbọ́n òpin wọn lè ní ìgbà mìíràn ṣọ́ra ṣe níwájú ogun ọlọ́run kó má wàdà má sọra rẹ di bàbàrà nígbà tí ara bá tù ọ́ má jẹ́ kí ọ̀rọ̀ oníwàásù tàbí àárọ̀ àwọn alágbàrẹ torí pé wọ́n súnmọ́ àbí tó pò ń tọ́jú àbí tó pò ń fún wọn lówó má gbéra rẹ ga jù lọ tí wọ́n bá sòdodo fún ọ fi tayọ̀tayọ̀ gbà bí o ṣe ń fi ayọ̀ tàbí ìbẹ̀rù tẹ̀lé òfin orílẹ̀-èdè tó wà irú ipò tó wù kó wà o tó bẹ̀ kó lu òfin wọn lójú tó bá lu òfin wọn lójú wọn náà mọ̀ pé back to zero ni wọ́n dá ọ padà sí tó bá ní ìgboyè ẹ̀mí ẹ̀rù yé máa bẹ̀rù àwọn òjíṣẹ́ ọlọ́run nígbà wọn bá ń sọ òtítọ́ pàápàá àwọn tó bá ń sọ òdodo fún ọ wọ́n ní ìyá kan sọ pé òun gbọ́ ọ̀rọ̀ wákàtí àlàáfíà tó ń bá ti gbẹ̀rú máa ń ba òun ò ní gbọ́mọ́ ẹ̀rú gbọ́dọ̀ bá torí pé abara méjì èèyàn ni abara méjì èèyàn ò kì í gbọ́ ewu ayé òun ọ̀run ni ẹ̀rú gbọ́dọ̀ bá àdúrà tí àwọn ènìyàn ń gbọ́ tí wọ́n ń jẹ̀rìíre tí a ti gba ayé wọn là tá a ti tún ayé wọn ṣe tí àwọn èèyàn láwọn ti gba agbára náà ọlọ́run sí lára nìwọ kó lóun gbọ́ ẹ̀rú ń bọ̀ ẹgbọ́ kí ló yẹ kó bàá lẹ́rù ń bẹ̀ abara méjì ni bẹ́ẹ̀ ni ẹ̀rí iná fẹ́ pàdé iná nìyẹn àṣẹ fẹ́ pàdé àṣẹ ọ̀pá fẹ́ gbé ọ̀pá mi ó ń sọ nípa agbára orí ọ̀fẹ́ ní òwúrọ̀ yìí fún ọ má kùnà orí ọ̀fẹ́ wo àwọn àṣẹ kan wà tó jẹ́ àṣẹ ìṣẹ̀dá ayé <laughs> èyí tá a fi dá ayé èyí tí a ó sì fi gbé ayé mì nígbà tí ayé ó bá parẹ́ tí a ti sọ látẹnu olúwa wa èyí tí ajúbà rẹ̀ tá à ń pè ní jésù ọmọ ọlọ́run tó dàbí ẹni pé tí a ò bá rìn lábẹ́ orí ọ̀fẹ́ a ò lè mú jẹ hmm. ọ̀rọ̀ ọlọ́run pé agbára tá a fi máa ka ọ̀rọ̀ rẹ̀ tí a fi wà nínú ọ̀rọ̀ kó lu àkó gbé wọ̀ wá agbára tí a fi mú ọ̀rọ̀ rẹ̀ ju ohun ayé yìí lọ kó àkó gbé wọ̀ wá rántí wípé ibi ìkọ́ni ibùgbé rẹ bí mo ṣe máa ń sọ máa tọ́jú ilé dídán tó ń lọ máa tọ́jú ilé dídán ilé dídán Jerusalem tọ̀run orin mi ìlú mi ilé mi ti bá kú ẹkùn ìbùkún mi ibi ayọ̀ nígbà wo lèmi ò rojú rẹ̀ ọlọ́run mi kì í ṣe ọjọ́ òkú nìkan ló yẹ kó máa kọ orin yìí ẹlòmíì ti dedicate pé gbà wọn bá ń sìnkú ni bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ ẹlòmíì ó kà ó lérí pé gbóòórùn oṣù tó kọ káàkiri ló ti rí Jerusalem tọ̀run ó yẹ kí inú rẹ̀ ó máa dùn nígbàkigbà tó bá ń gbọ́ tọ́jú ibi dídán tó ń lọ wò kì í tà wọn kì í rà níbẹ̀ wò kò sí ọ̀rọ̀ iṣẹ́ tàbí kankan níbẹ̀ àwọn tó bá bọ́ sínú ayọ̀ ayérayé wọn ó máa yọ ayọ̀ títí láéláé títí ọ̀gá ògo àwọn tàbá sì sọ sí ọ̀run àpáàdé wọn ó wà ní ewu ìdájọ́ ọgbọ́n agbára orí ọ̀fẹ́ wa gbà mí là lónìí ó gbàdúrà méje tó nípọn èyí lórí agbára orí ọ̀fẹ́ ìdí nìyẹn mi ń ṣe mistake fi àdúrà síwájú tó mọ̀ pé bí àdúrà yẹn ló máa ń fast forward ló bẹ̀ ló máa ń lọ ṣùgbọ́n kọ́kọ́rọ́ tó fi ṣí o kì í gbà kó o tó débẹ̀ ìdí nìyẹn tẹ́lẹ̀ òun fi máa ń kànlẹ̀kùn tí kì í fi ṣí torí kọ́kọ́rọ́ tó fi ṣí ni ọ̀rọ̀ ọlọ́run Jehovah kọ́kọ́rọ́ tó fi ṣí o ní ọ̀rọ̀ ọlọ́run mo ń sọ nípa agbára orí ọ̀fẹ́ tí ò bá rìn lágbára orí ọ̀fẹ́ agbára kan bẹ àṣẹ kan bẹ tá a pè ní àṣẹ ìṣẹ̀dá ayé àṣẹ kan sì ń bẹ èyí tó papọ̀ tá a lè fi wé ègún ọlọ́run ní ìgbà tí ìkẹyìn ọjọ́ olúwa bá dé nígbà tó bá súnmọ́lé àwọn tí ó ṣẹlẹ̀ mo ti sọ fún ọ ní ọdún tó lọ nígbà tí ìwé kan wípé obìnrin márùn yóò máa dìrọ̀ mọ́ ọkùnrin kan pé fímí ṣọkọ rẹ mi ò ní kó fún mi lówó oúnjẹ ṣáà tiẹ̀ jẹ́ kí máa jó orúkọ kí tiẹ̀ máa rẹ́nìkan bá sọ̀rọ̀ ẹ̀rí páyé ti ń lọ bẹ̀ báyìí orí àmì rẹ̀ àbó orí àmì rẹ̀ tó o bá wà ní ọwọ́ àbí agbára tó ní kó o máa lọ́mọkùnrin kiri tó ní kó o máa fira rẹ̀ bí ọkùnrin agbára náà lónìí lórúkọ yóò bàjẹ́ a ó mú ọrìn inú agbára orí ọ̀fẹ́ ẹ̀mí máa lónìí yóò mú ọrìn inú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ara àwọn ọ̀rọ̀ tó sọ sílẹ̀ nìyẹn nígbà tí òpin bá ń sún tí ohun gbogbo ń bọ̀ wá sópin àwọn àmì tí ó máa ṣẹlẹ̀ àwọn kan ti ń gbé abẹ́ àṣẹ yìí wọ́n ti ń rìn nínú abẹ́ rẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wọ́n wá ń béèrè wípé ogun ìdílé bàbá wó lulẹ̀ ogun ìdílé ìyá wó lulẹ̀ ah wọ́n wá pẹ́ nínú àwọn àdúrà yìí kò tí ì jẹ́ kí ìlérí ó ṣẹ fún wọn wọ́n ti ń rìn lọ́wọ́ abẹ́ agbára ìgbà kẹyìn ó pe orúkọ Jésù gbà tó bá tó àsìkò kí agbára orí ọ̀fẹ́ kó gbà ọ́ là lónìí ìwọ tá a bá pè ní orí ọ̀fẹ́ bóyá a pè ọ́ ní orí ọ̀fẹ́ tàbí orúkọ tó ń jẹ́ sọ wípé jẹ́ kí n rí ìfarahàn orúkọ yìí nínú ayé mi ní ìgbà mo wà láyé yìí àti nígbà tí mo fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ jẹ́ kí n lè rìn agbára yìí. mo sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run èyí tó sọ nínú ìwé Luke the book of Luke chapter twelve verse fifty one to fifty three ọ̀rọ̀ Jésù tó sọ nìyí ọ̀rọ̀ tó ti ẹnu rẹ̀ jáde gangan ẹ̀rí ọ̀rọ̀ tó ti ẹnu Olúwa wa jáde èyí tó sọ ó banilẹ́rù jẹ́ kí n kà á fún ọ the book of Luke chapter twelve reading from verse fifty one to fifty three ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi wá fi sí ayé mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ kí a ṣáà kúkú pé ní ìyapa Hmm. nítorí láti sísìn lọ ènìyàn márùn yóò wà nílé kan náà tí a ó yà ní ipa mẹ́ta sí méjì àti méjì sí mẹ́ta ṣẹgbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ látẹnu ọlọ́run nìyí ó ní ènìyàn márùn yóò wà nínú ilé ó lè jù bẹ́ẹ̀ lè ju márùn lọ nínú ilé yín ó ní a ó yà wọ́n ẹ̀rí a ó yà wọ́n nípa mẹ́ta sí méjì àti méjì sí mẹ́ta eléyìí ni ọ̀rọ̀ ìfihàn ìgbà tí ọjọ́ olúwa wa ń bọ̀ wá nígbà tí dídé rẹ̀ bá súnmọ́ etílẹ̀ ìdí ni ta fi ń pe onígbàgbọ́ ọ̀rọ̀ wo ló fẹ́ gbọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tútù ló rò pé yóò mú ọkọ bẹ̀ ìwọ bí ọgán mọ̀ pé o ti yí gbè nínú wà yìí ó mọ̀ pé o ti yí gbè nínú wà yìí ó nílò ẹni tó burú kó lè lé ogun tó burú jáde nínú ayé rẹ̀ àwọn ọ̀rọ̀ àpọ́nlé tí wọ́n fi ń pọ́n yín lẹ́yìn ń ba ìjọba ọ̀run yín jẹ́ ni mo sọ fún ọ ṣé torí owó tó rò pò ní àbí torí ọkọ̀ tó rò pò ń gbò àbí torí pé ilé tó kọ́ tó pọ̀ rẹpẹtẹ nílùú yìí ṣé o rò pé yẹn ni wọ́n fi ń sọ wípé ọlọ́run gbọ́ àdúrà rẹ ni òótọ́ ni ara pé ọlọ́run gbọ́ àdúrà ènìyàn ni ìwọ rò pé ni ó lè ní owó ńgbà míì apànìyàn ní owó àwọn ọlọ́ṣà ní owó ṣé bí wọ́n ń gé orí àwọn ènìyàn nílé yẹn tí wọ́n lọ ń ta yẹn orí ẹnìkan five hundred thousand ẹlòmíì ń gé orí márùn láàrin ọdún kan láàrin kìnnìkan ẹlòmíì ó fi lọ ṣoògùn owó owó rẹ̀ ó yáde ṣáwọn yẹn lọ́ọ́ lọ́lọ́run gbọ́ tiwọn ṣé o rò pé ìbùkún wọn fi ń mẹ́ṣọ̀ wípé ọlọ́run gbọ́ tènìyàn tọ́jú ilé dídán tó ń lọ nígbà tó tí ì kú bèrè lọ́wọ́ agbára orí ọ̀fẹ́ ọlọ́run kó lè mú ọrìn lọ́wọ́ àwọn ègún ìṣẹ̀dá ayé àti ègún òpin ayé ìgán ìṣẹ̀dá ayé láti ẹnu olúwa wá torí pé ó ti ń ṣẹlẹ̀ tó bá wà ní abẹ́ ìfarahàn yìí ní òwúrọ̀ yìí tó bá wà tí o bá rírú àmì yìí lára rẹ tó ti wà láti bí ogún bí ogún ọdún tó ti ń ka ọgbọ̀n ọdún lórí rẹ̀ ó ní àdúrà méje tí wọ́n gbà fún ọ yìí ó ní í ṣe nínú ọ̀rọ̀ rẹ lónìí a ó mú ọrìn nínú májẹ̀mú tuntun ṣé o ní ìgbàgbọ́ tó o bá ní ìgbàgbọ́ a ó mú ọrìn nínú àwọn májẹ̀mú tí a ti pè ní májẹ̀mú bárakú a mú ọrìn nínú májẹ̀mú titun èyí tá a ti pè ní májẹ̀mú láéláé pé a ò lè yí padà mọ́ a ó mú ọrìn nínú májẹ̀mú èyí tá a ti tilẹ̀kùn kókò sẹ́dá tó lè ṣì. ó ní ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi mú wá sí ayé mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ o kí a ṣàkókò pé ìyapa ká wí pé ìyapa ni kì í ṣàlàáfíà nítorí láti sin lọ ènìyàn márùn yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipa mẹ́ta sí méjì àti méjì sí mẹ́ta ẹ máa gbọ́ ibi tó bà mí lọ́rù nìyí a ó ya bàbá ní ipa sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ ọkùnrin sí bàbá ìyá sí ọmọbìnrin rẹ̀ àti àwọn obìnrin sí ìyá rẹ̀ ìyá ọkọ sí ìyàwó rẹ̀ àti ìyàwó sí ìyá ọkọ rẹ̀ síbẹ̀ rí ẹ̀yin ìyá ọkọ àti ìyá ìyàwó ìyá ọkọ ni òjò gbélé ọkọ dùn ní olónìí ìwọ ìyàwó ló jẹ́ ìyá ọkọ rẹ̀ ó gbélé rẹ̀ dùn ní láéláé ẹ̀ ṣe tí lọ́tọ̀ ni màmá gbogbo iṣẹ́ tó ṣe látàárọ̀ dálẹ́ oní òní jẹ́ o wípé o ti bímọ rẹ̀ pé family, kan lélẹ̀ kó lọ́dún kò sì lè wọnú lẹ́yìn mọ́dọ̀ ní olónìí ìwọ ọmọ gan olóòfẹ́ rí ìyá rẹ oníyá rẹ ní dàn láàmú ìwọ ìyá náà ní ọmọ rẹ òòfẹ́ rí pé kì í ṣe ọmọ tó dáa àbí ìgún ló gé fún àwọn ọ̀rọ̀ tá a sọ látẹnu olúwa ní ìgbẹ̀yìn ayé lélẹ́yìí ìdí nìyẹn tó fi yẹ pé nígbà tí àwọn onífá bá ń gbé ọpọ́n ṣánlẹ̀ tí àwọn oníṣègùn gbé ọpọ́n ṣẹlẹ̀ tí wọ́n ń béèrè ọjọ́ ọ̀la bó ṣe rí kí ló dé àwọn oníbíbélì tá a fún ní agbára lọ́run àti ní ayé kí ló dé tí a ò ní lè béèrè wípé kí ni tó kù tí wọ́n béèrè ọlọ́run tí a ó fi sọ ògùn ayé mi pẹ̀tẹ́lẹ̀. ǹjẹ́ wọ́n mọ̀ bóyá ègún òpin ayé ló dé tó ti ń jà ọ́ ó béèrè fún májẹ̀mú tuntun kó lè rìn nínú agbára orí ọ̀fẹ́ ti òwúrọ̀ yìí ẹ̀mú ọlọ́run ló mú mi lọ sí ibẹ̀ pé gbàdúrà fún àwọn ènìyàn yìí torí pé ègún òpin ayé ti dé sórí ẹlòmíì olóúnjẹ ẹlòmíì ṣé bí wọn náà mọ ibi tó ń lọ mọ ọjọ́ tó ń lọ náà ó dídì kúrò ibi tó ń lọ ní òsàgbára bẹ́ẹ̀ ó lọ àwọn ìjọ tó làmìlaka tó lórúkọ ìjógun yìí ti wọlẹ̀ ìjó ti ṣẹ́ ha Jehovah ǹjẹ́ ogun yìí ǹjẹ́ ó ti ṣẹ́ kí ló dé tí ò ti ṣẹ́ ṣé agbára tó gba àwọn kan làyẹn tí ó ti dópin lórí ti ẹni ǹjẹ́ gbogbo àwọn tó wà ní ìpàgọ́ àdúrà tẹ́ ń lọ yẹn ǹjẹ́ gbogbo wọn láti tú sílẹ̀ kí ló dé tí a ò tú wọn sílẹ̀ rántí má ṣe mí gbọ́ ègún ìdílé ń bẹ fún tẹlòmíràn ẹ rí ogun ara ẹni ń bẹ fún tẹlòmíràn bẹ́ẹ̀ ni ègún ìlú ń já ẹlòmíràn ṣùgbọ́n tẹlòmíì gan bẹ ègún òpin ayé ló dé ti wà lára a kà wípé ó mà má jẹ́ kí ọkàn rẹ̀ bàjẹ́ lówùrọ̀ yìí gbogbo ọwọ́ mẹ́gbẹ́ wákàtí àlàáfíà torí pé a tiẹ̀ fún ọ lórí ọ̀fẹ́ láti máa gbọ́rọ̀ yìí tọkàntọkàn tó ń gbọ́ tọkàntọkàn tó sì ní ìbẹ̀rù ọlọ́run níbẹ̀ ìwọ ni ọ̀rọ̀ yìí kàn lónìí bóyá nítorí rẹ la fi mú ọ̀rọ̀ yìí wá ègún bárakú tí ń bẹ nínú ayé ẹ̀ tí ń ṣe ègún òpin ayé láti ẹnu olúwa wá nígbà tí òpin ayé bá dé ohun tí ó ṣẹlẹ̀ èyí tó ti rí ìfarahàn rẹ̀ nínú ayé rẹ̀ ìfarahàn ọlọ́run lónìí nípa agbára orí ọ̀fẹ́ yóò gba ayé rẹ̀ là ìdí nìyẹn mo kí ọ kú oríire wípé o ń gbọ́ ètò wákàtí àlàáfíà bẹ́ẹ̀ ni mo kí ọ kú oríire wípé o jẹ́ alábàápín nínú ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí má sí nínú ran àwọn tí ń dàgúnlá má bá wọn sí nínú ran àwọn ọlọ̀tẹ̀ ènìyàn má bá wọn sí nínú ran àwọn sanbalat àti tòbáyà má bá ẹ̀yà kóra àti dátàní má bá wọn kẹ́gbẹ́ papọ̀ ẹ̀yà wọn ẹ̀yà ìfibú ni ẹ̀yà wọn ẹ̀yà ẹ̀ṣálẹ̀ ni ẹ̀yà wọn máa ń bi ènìyàn ṣubú ni rántí pé orí rẹ fún rẹ ló gbé orí ìwọ̀lú yìí ń gbogbo orí ẹ̀wọ̀lú ló pàdé ọkọ o lẹ́ ń bímọ ló pàdé aya lẹ́ ń bímọ má jẹ́ ìrankíran kan má jẹ́ wọn bògo rẹ jẹ́ ìrankíran pọ̀ nínú ìrántẹ́ nínú àwọn orílẹ̀ àwọn ìrankíran bẹ́ẹ̀nbẹ́ ègún òdílé wọn wọ́n fi máa ń rí ènìyàn lára ni. rántí pé ègún ófínì àti fíníàsì ran bàbá wọn bẹ́ẹ̀ ni ìwà ìdílé wọn àfìgbà tó fi kó bá bàbá ó tún wá kó bọ́ ọmọ obìnrin tí wọ́n lọ fẹ́ láti ilé mi ìwà torí pé gbọ́ pé bàbá ọkọ àti ìyọkọ bàbá ọkọ ń kú àtọkọ ń kú ó tún bóyún kú ìrántí pé ìrántí pé èyí ọmọ obìnrin yìí kìí ṣe ọmọ obìnrin yìí kìí ṣe ìdílé èlì wọn ti bí kìí ṣàbúrò wọn ìran kan ló náà ti wá ṣùgbọ́n forí kó ogun ológun má jẹ́ kógun ológun ó borí rẹ̀ ó forí ṣe kí ni wọn ò jó láàyè gbádùn ọmọ tó tún bí sáyé ọjọ́ tó tún rọbí náà ló kú nínú ìrìnira nínú ìbànújẹ́ ẹwọ ọjọ́ tí ìyá rẹ̀ bí ẹwọ ọjọ́ tó tó ẹwọ ọjọ́ tí ìyá rẹ̀ rere títí tí tó ràn lọ léèwé tí wọ́n ṣe gbó rẹ̀ ẹwọ ọjọ́ tí wọ́n ràn lọ sílé ọkọ ẹwọ ègún lé ọkọ bó tún ṣe lọ pàdé rẹ̀ torí ìran tó ti lọ lọ́kọ má jẹ́ káwọn ọmọ sàtáni orílẹ̀-èdè tí wọn ò kọ́ wọ́n kàn ní orí ọ̀fẹ́ láti gbà wíwá lu yìí ni má jẹ́ wọ́n gbògo rẹ̀ jẹ́ rántí pé tẹ̀bá ń pàdé ara yín ta ẹ mọ̀ pé jìnnà síra yín gan rán bá ẹni tí ó mọ rìnrìn àjò nínú agbára orí ọ̀fẹ́ rìn má jẹ́ wo ba agbára orí ọ̀fẹ́ jẹ́nu ayé ẹ má jẹ́ káwọn yẹn máa tì ọ́ títì kùtì á ti fi àmì sáwọn kan lára ègún ìgbà kẹyìn ló ń jà wọ́n má jẹ́ wọ́n fi tiwọn kó bá wọn ní ọwọ́ àbí agbára ọ̀fẹ́ ìdí tí mi fi bẹ̀rù ẹnikẹ́ni torí pé wọ́n kọ́ ni wọ́n jíṣẹ́ fún ìjọba ọlọ́run èèwọ̀ ló jẹ́ kí n bẹ̀rù ẹ̀ ìwọ kọ́ ló ṣe ìdájọ́ mi níwájú àwọn áńgẹ́lì ìwọ kọ́ ló gbé mi síbi ọ̀nà ìwà mímọ́ bẹ́ẹ̀ ni mi ò sì ní jẹ́ kó gbà kó tèmi sọ̀run àpáàdì ìdí nìyẹn tó fi dàbẹ́ ni pé ohun mi gbọ́dọ̀ lè tí ò ní dẹ̀ títí tí a fi sọ wípé ọmọ ọ̀dọ̀ kú iṣẹ́ rere tó ṣe máa bọ̀ sọ́dọ̀ olúwa rẹ̀ mo sọ nípa agbára orí ọ̀fẹ́ the power of grace power of grace tá a bá mú ọ rìn ní abẹ́ ọ̀fẹ́ ègún yìí ò ní lágbára lórí rẹ̀ a ti sọ láti ẹnu jésù olúwa wa má jẹ́ kí n tọ́jẹ́ tí wọ́n bá ní tí wọ́n bá ní pé àti sọ wò ó yóò wà lára àwọn kan ó ṣeé ṣe kí abẹ́ orí ọ̀fẹ́ ká mú ọ rìn níbẹ̀ lónìí bẹ́ẹ̀ ni kí wọ́n sì bọ́ lọ́wọ́ ègún ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ àwọn kò rí ìfihàn rẹ̀ nínú ara wọn ọ̀rọ̀ tó tẹnu olúwa sọ ni nígbà tí òpin bá dé túbọ̀ a ó ya bàbá ní ipa sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọkùnrin sí bàbá ṣì ò máa ṣẹlẹ̀ ọmọjọ́tọ̀ ti wà ń lu ìtàn ti jọ pé bàbá o ò máa dúró rántí ti ní bàbá ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ gbogbo ràn yín náà kọ́ lójú òótọ́ àti òdodo bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ẹ̀kọ́ lóòótọ́ torí àṣe ìgún ìkẹyìn tá a ṣú yẹn náà ni wípé a ó ya bàbá sí ọmọ rẹ̀ nǹkan kan náà ni ó fà yapa ṣó ti ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ àti ọmọkùnrin sí bàbá rẹ̀ àwọn méjèèjì wọn ò gbọ́dọ̀ ríra wọn àìmọye tó sọ pé bàbá òun tó bá kú lòun ó tó yọjú bẹ́ẹ̀ bó kú ganan má pò òun ò ní dáhùn pé bàbá òṣì tó ní ìyóhùn lòun ó tọ́jú àṣe ìgún ìgbà kẹyìn nìyẹn ìyá sí ọmọbìnrin rẹ̀ ṣẹ́rí ọmọbìnrin ìyá tó tọ́jú ẹ ìyá tó tọ́jú ẹ ẹlòmíì ò ní àjẹ́ ní ìyá òun ọmọbìnrin mi tóun náà ó bímọ ilé ọkọ yóò lóun ò fẹ́ rí ìyá òun yóò ní ìyá òun ṣe òun òun ò ní dáríjì àfi tí ìyá bá wá kú ní òtò wá yọjú àṣe ègún ìgbàkẹ́ tí ìfihàn yìí bá ń bẹ́nu ìdílé rẹ lówùúrọ̀ yìí wọ́ pé orúkọ Jésù nígbà wọ́n bá tú àsìkò àdúrà méje yìí sọ pé mo fẹ́ rìn lọ́wọ́ abí agbára orí ọ̀fẹ́ I want to walk through the power of grace yes mo fẹ́ rìn nínú agbára orí ọ̀fẹ́ wo kò yọ wòlíì lẹ̀ kò yọ olùdásílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olùgbé mo ń tẹnumọ́ ọ̀rọ̀ ẹlẹ́nujọ́ mẹ́ta ohun tí mo ń gbọ́ ni ẹ má ní ọ̀rọ̀ sọ́rí ọ̀tọ̀ ẹ mo ti gbà mí ró mo ti gbà gbogbo yẹn ìtẹ́ni gbọ́ ọ̀rọ̀ olúwa ní òwúrọ̀ yìí kò yọ ẹni tí ń sọ̀rọ̀ gan lẹ̀ kò yọ ilé rẹ̀ lẹ̀ wọ́ yẹ sọ àṣírí fún ọ tó bá ti ń gbé fóònù yẹn sílẹ̀ èmi máa ń kúnlẹ̀ mo máa ń tún àdúrà yẹn gbà ní ìlọ́po ju bí wọ́n ṣe gbà lọ torí pé mi ò ní jẹ́ agbèrò mi ò sì ní jagun kí n bogun lọ kó lè rí pé olórí gan dorí rẹ̀ mú wòlíì ń dorí ẹ̀ mú olùṣọ́ àgùntàn dorí ẹ̀ mú pásọ̀ ń dorí ẹ̀ mú torí tí pásítọ̀ bá kú ó lọ gbàdúrà ń bò mí tó gbogbo ayé rí o bá ti ṣẹ́ o bá ti dárò rẹ̀ fún ìgbà díẹ̀ tán yẹn ó tún wọ ẹlòmíì òun gán gbọ́dọ̀ dorí ẹ̀ mú kó fẹ́ràn ayé ara rẹ̀ kó sì fẹ́ràn ìdílé rẹ̀ <laughs> òdodo ọ̀rọ̀ bí ọ̀rọ̀ rúnrún a ó ya bàbá ní ipa sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọkùnrin sí bàbá ìyá sí ọmọbìnrin rẹ̀ àti ọmọbìnrin ìyá ọkọ sí ìyàwó rẹ̀ ṣé iye ọkọ lè gbé ayé gbénulé mọ́ ìjọba ẹni tó dẹ̀ bí ọmọ tó ò jẹ́ kó gbénulé kó jèrè ọmọ òun náà ò ní jẹ́ ó sinmi nínú ilé ọkọ èyí tó fa wàhálà nìyẹn ẹni tó mọ ìyà tó jẹ lórí ọmọ rẹ̀ tó mọ àárù tó gbà tó mọ iye ìyà tó jẹ lọ́sàn àti lò nínú òtútù tó fi tọ́mọ dàgbà tó wá rọ́kọ́ tó ní kó má wọnú lẹ̀ bí ò bá ńlá jẹ́ yóò pe orí rẹ̀ pé kó bá ọjà tó ò bá dó dáadáa àfi kéèyàn má lọ láì ní ìfarapa àti ìyàwó sí ìyá ọkọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ni ègún ìkẹyìn tí a sọ láti ẹnu Jésù Olúwa wa wá tí ìfarahàn rẹ̀ sì ti hàn nínú ayé èwo ní tiẹ̀ ń jẹ́ o lè dàmà ṣé o lè pè mí lówùúrọ̀ ẹ kó o sọ mi pé ègún ìgbà kẹyìn kọ́ ni tèmi ègún ìdílé ọkọ ni àbí ègún ìdílé bàbá mi ni kó o sì sọ fún mi bó o ṣe lè mọ̀ o lè mọ̀ má tanra rẹ jẹ àfi kó o béèrè kó o pariwo fún agbára orí ọ̀fẹ́ èyí tí ó mú ọrìn ní òwúrọ̀ yìí nínú agbára orí ọ̀fẹ́ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ní òwúrọ̀ yìí mò ń sọ nípa agbára orí ọ̀fẹ́ nítorí ègún ìkẹyìn èyí tá a ṣú látẹnu olúwa wa bẹ́ẹ̀ ni wá èyí tá a ti sọ ní ìgbà ìwásẹ̀ wípé nígbà tí òpin gbogbo bá dé a ó sọ eléyìí ó lóun ò mú àlàáfíà wá ẹ̀yìn tí ẹ fẹ́ kàrin torí pé owó tó máa bílẹ̀ ìwé bóun ló pera ẹ̀ ní ọmọ aládé àlàáfíà bẹ́ẹ̀ ni fún àwọn tó bá rìn ní ojú ọ̀nà rẹ̀ kò yí ọ̀rọ̀ rẹ̀ padà ṣùgbọ́n nígbà mìíràn à ń rìn nínú ọ̀nà rẹ̀ à ń gbàdúrà à ń gba àwẹ̀ à ń ṣètọrẹ àánú ṣùgbọ́n a sì ń rí àwọn àmì fihàn ṣebí pásọ mi náà ń gbàdúrà fún àwọn ọmọ kan kí wọ́n da táwọn ọmọ rẹ̀ ò sì dáa ṣé kò mọ ọlọ́run ni ẹ wo ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ ọlọ́run yìí wọ́n ti pè ní àwa má rí di èmi èsì fẹ́ tu wò àwa má rí di ìpìlẹ̀ṣà àti òpin ọba tí a ò lè mọ ìwọ̀n rẹ̀ gígùn rẹ̀ a ò lè mọ̀ títóbi rẹ̀ a ò lè mọ̀ bó ṣe dá ayé àti ọ̀run a ò lè mọ̀ bẹ́ẹ̀ máa kọ́ sínú ìwé fún wa tá a bá la fẹ́ wádìí a ò lè rí ìdí rẹ̀ bó ṣe fi ẹ̀mí sínú ẹ̀ní a ò lè mọ̀ ibi ẹ̀mí ń gbé a ò lè mọ̀ bàbá rí a ò lè mọ̀ dání bó bá sì jáde a ò lè dá padà títóbi lórúkọ rẹ̀ ọ̀gá nínú àwọn ọ̀gá ọlọ́run tó ń dá ènìyàn tá a ò lè dá ọba tó ń pa tí a ò lè pa ọba tí ó mú àwọn ènìyàn lọ sùn sínú ibojì ṣùgbọ́n tá a ò lè mọ̀ ibojì rẹ̀ àjíǹde y àti òkú aláàbò nílẹ̀ gúúsẹ́nì bàbá àwọn aláìní bàbá kókó olùgbìjọ ọmọ òrukùn wo ojú bàrẹ̀ ọlọ́run àgbáyé kò sẹ́ni tó lè tú ọ̀rọ̀ rẹ o nígbà mìíràn yóò máa ṣeré yóò sì máa jìyà tàbá sì ń túdìí ẹ̀ wo lè bínú sí èèyàn kó fọyàn lójú pé kí ló fẹ́ máa túdìí iṣẹ́ mi wò sí ọba ńlá èèyàn máa tilẹ̀ àdúrà bọ̀ ńgbà mí ọkọ̀ a gbà nígbà mí akúdàrú àwọn yóò sì máa bò wípé bí oṣù àti àjẹni ó sì lè máa jáde láti fún ìgbà lọ́kàn rẹ̀ wọ́n má fi ìbínú rẹ̀ bá wa jà olúwa má fi ìbínú rẹ̀ bá mi jà olúwa mi ò tó kọjú da ìbínú rẹ̀ má jẹ́ ń ṣe ọlọ́run má bínú sí mi ọlọ́run má bínú sí mi ọlọ́run má bá mi jànú agbára rẹ mi ò tó kọjú ìjà rẹ mi ò tó wojú rẹ ìdí nìyẹn mo máa wo àwọn tó sọ àwọn Joshua àti àjẹ́ níwájú agbára ọlọ́run mo máa ń wo àwọn èèyàn tí máa ní í pa ọ níṣẹ́ àwọn tí máa ń dúpọ̀ kékeré ò ní kàn àwọn tó máa ń dúpọ̀ ò ní tẹ̀síwájú mo máa wò wọ́n níwájú agbára nítorí pé tínú bá bí ọ lẹ́ẹ̀kọ́ ó sì sọ wọn dérú ó lè sọ wọn dáfẹ́fẹ́ tí wọ́n fẹsẹ̀ àdáfẹ́fẹ́ lọ wọ́n á sì kọjá lọ bí ìyàngbẹ́ ilẹ̀ Jehovah jire ọba ńláńlá Jehovah nise rama adonai jehovah emmanuel olórúkọ gíga torúkọ tó lè pẹ̀kun a ò lè tú iṣẹ́ rẹ̀ o ọba tó ní agbára ta ni olúwa rẹ̀ níwájú agbára rẹ̀ mo sọ nípa oh mo sọ nípa nípa nípa nípa nípa agbára orí ọ̀fẹ́ má jẹ́ kí n fa àsìkò gbòjò ní tí mo sọ rẹ̀ pé ó ti yí ọ yìí pé orúkọ jésù ní ìgbà mẹ́ta níbi tó wà borí áńgẹ́lì yẹn tó ti dé bó ṣe máa ń dé bẹ́ẹ̀ ni má kọjá orí ọ̀fẹ́ yìí ní ìgbàkigbà tó bá gbọ́ ọ̀rọ̀ bá yẹ pé alẹ́ ló ní orí ọ̀fẹ́ tó tó gbọ́ ọ̀rọ̀ yìí áńgẹ́lì náà wà láti àtàárọ̀ yìí tí ó fi di àfẹ̀mọ́júmọ́ ọ̀la láti gbóhùn rẹ tó bá tẹrí ọkàn rẹ bá ní o tó ì ṣàwọn onígbéraga ènìyàn tó tẹrí ọkàn rẹ bá tó jẹ́rú ó bà ọ́ láti gbọ́ tó lè gbàdúrà yìí àmọ́ tó bá jẹ́ pé ègún ìgbà kẹyìn ní jà ọ́ bẹ́ẹ̀ ni èyí tá a sọ láti ẹnu olúwa wa tí a ò sì lè yí padà bí olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀bẹ̀ a ó mọ̀ nínú agbára orí ọ̀fẹ́ torí pé o ṣe torí ẹ̀mí kan ló ní lọ sí inú rẹ̀ mo ti ń ka ọ̀rọ̀ ọlọ́run yìí mo ti ń ṣe tipẹ́tipẹ́ ẹ̀mí tó ní lọ́bẹ̀ ó mì pé a fẹ́ fi àwọn kan sí abẹ́ orí ọ̀fẹ́ láti gbà wọ́n là nìyẹn lára àwọn tí a fi sí abẹ́ orí ọ̀fẹ́ tí ègún ìgbà ìkẹyìn ègún bárakú pé bẹ́ẹ̀ lọ́ọ́ bá kú yìí lára àwọn tí a fi sí abẹ́ orí ọ̀fẹ́ orúkọ rẹ̀ wà níbẹ̀ lówùrọ̀ yìí má tan ara rẹ jẹ pé orúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan ìlérí ìgbà ìkẹyìn ẹ̀rí bẹ́ẹ̀ ni ègún ìgbà ìkẹyìn látẹnu olúwa wá má jẹ́ kó nípa láyé mi jẹ́ kí n jẹ nínú agbára orí ọ̀fẹ́ ìsọ̀ọ́dàdúrà ní orúkọ jésù ní agbára jésù ọba àwọn bolo àwọn olúwarọ àwọn ọlọ́run ègún ìgbà kẹyìn yìí ègún ìgbà kẹyìn yìí ègún ìgbà kẹyìn yìí ẹ̀rí ọ̀fọ̀ ìgbà kẹyìn yìí èpè ìgbà kẹyìn yìí tá a sọ látẹnu olúwa wá nígbà tí ọjọ́ súnmọ́ rẹ̀ bá súnmọ́ tilẹ̀ má jẹ́ kó nípa lórí mi ẹ̀mí mọ́ má jẹ́ kó nípa lórí mi má jẹ́ kó nípa lórí mi má jẹ́ kó tẹ̀ mọ́ ní ìgbà kan sọ wípé ohun tó ti wà lákọsílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ti ẹnu rẹ̀ sọ ọlọ́run <laughs> jehovah èyí tí mò ń jẹ́ alábàápín nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí ẹ jẹ́ kí agbára orí ọ̀fẹ́ yìí tó fún mi báyìí ohun tá a ti kọ sílẹ̀ tí mò ń jẹ́ alábàápín rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí agbára orí ọ̀fẹ́ tó fún mi lówùúrọ̀ yìí láti gbà mí làṣọ ọ̀dàdùà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀mẹ́ mímọ́ o ohun gbogbo tí a ti kọ́ ní àkọsílẹ̀ láti ọwọ́ olúwa wa wá ọ̀gá ògo jùlọ èyí tá a ti sọ látẹnu rẹ̀ tí a ò lè yí padà èmi béèrè fún agbára orí ọ̀fẹ́ lónìí ẹ jẹ́ kí n kọjá náà bí ogbórí ọ̀fẹ́ kí n lè ní ìgbàlà ká lè gbà mí là ọ̀run ẹ gbà mí là ọ̀run ẹ gbà mí là ràn mí lọ́wọ́ ọlọ́run jésù olúwa wa àmín àdúrà yẹn jáde síta tí wọ́n ń kọ́ ìránṣẹ́bìnrin náà dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun púpọ̀ léyìí tí mo mọ̀ pé ìránṣẹ́bìnrin náà ayé rẹ̀ ò ní dé bàjẹ́ èyìnbó rẹ̀ ń bẹ tí ìyá yẹn ń ṣiṣẹ́ ní àárọ̀ àti òwúrọ̀ láìsàn láìwọ̀ ha tó fi ayé rẹ̀ lẹ̀ tó ń ṣe fọnà láì gba tọ́rọ́ pẹ̀lú ẹ̀gbin àti àbùkù orí rẹ̀ síbẹ̀síbẹ̀ ó ń tẹ̀síwájú láì ní ìpín kankan bẹ̀ pé tí wọ́n jẹlé mo mọ̀ pé àwọn wọ̀nyí bí ó ti wù kí wọ́n kùnà orí ọ̀fẹ́ káwọn bàbá àti ìyá wọn kùnà orí ọ̀fẹ́ ẹ mọ́ lórí kí n súre fún yín mo gbóhùn olúwa ni bó ti wù kí àwọn bàbá àti ìyá yín kùnà orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run ò ní kú láyé yín torí pé ẹ ń gbé ọlọ́run ga ẹ fi ara yín sílẹ̀ ẹ ṣàtọrọ jẹ iṣẹ́ ní ìyá ṣùgbọ́n ẹ ń fi láìsùn láìwo ẹ gbọ́rọ̀ yẹn from a to z bí alàgbà ṣe sọ lẹ́ ṣe sọ ẹ̀yin tẹ́ ẹ kọ́ sílẹ̀ náà ó tún gbọ́ látòkè délẹ̀ náà bó ṣe kọ́ sílẹ̀ náà ni ó kọ́ àtàwọn tó ń ju àwòrán yìí bí olúwa ti bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ogun ọlọ́run lónìí ẹ̀rìn lábẹ́ agbára orí ọ̀fẹ́ ayé yìí ti ń dùn fún yín ìgbẹ̀yìn ayé yóò dára ìjọba ọ̀run yóò ṣàn ẹ jókòó pẹ̀lú àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ ni ó jésù lọ bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ olúwa ṣe rí nìyẹn àṣẹ jáde sí wọn lára nìyẹn ẹ̀dá yìí ò lè yí padà àfi táyé pé tèṣù wọn ṣe lókù táyé pé ṣe ọlọ́run yìí ni wọ́n ń ṣe tọkàntọkàn tẹ́ndẹ̀ ẹ̀rí tí gbogbo ayé rí bẹ́ẹ̀ àṣẹ jáde sí lára rẹ̀ ẹ̀ di òmìnira nìyẹn pé orúkọ jésù ní ìgbà mẹ́ta ìwọ tó bá fẹ́ rìn ní abẹ́ agbára orí ọ̀fẹ́ lówùrọ̀ yìí bẹ́ẹ̀ ni pé orúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan gbogbo àmì kò lè ṣeé ṣe mọ́ látàn rẹ̀ jẹ́ gbàdúrà àmì kan bẹ̀ wọ́n má jẹ́ tẹ́ jẹ́ ìwọ gan mọ̀ wípé <laughs> ta ni ó ṣe jìgínní báyìí àá ah, ah. ibi wọn náà mọ̀ pé o máa ń ronú lé pé ṣé kí ni dẹ̀ lè ṣe báyìí ẹ̀mí mọ́ lónìí pé yóò ṣe é ṣe kó fi lè mọ̀ wípé ó yẹ kó máa gbọ́ wákàtí àlàáfíà kó fi lè mọ̀ wípé ọlọ́run ló sọ̀rọ̀ a mọ̀ ọ̀rìn lábẹ́ agbára orí ọ̀fẹ́ lónìí ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ tó bá wá kọ̀ tó dúpẹ́ ó kù wà tọ́lọ́run ìwọ ló jẹ́ láti ṣépè fún ènìyàn lórí ètò yìí ó ṣe kí ni ó kù àtọlọ́run tó o bá fi ẹ̀mí ìmoore hàn nígbà tá a bá mú ọrìn láwọ abí agbórí ọ̀fẹ́ yìí pé ìwọ gan rò pé ó kù sínú ogun ẹni ṣùgbọ́n ọlọ́run ti gbà ọ́ là bí orúkọ jésù gbogbo àmì kò lè ṣeé ṣe mọ́ láyé mi ẹ fi agbára orí ọ̀fẹ́ parẹ́ lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ ni àmì kò lè ṣeé ṣe mọ́ pé ọ̀tá ni ó kò lè ṣe tí wọ́n gán mọ̀ fúnra ẹ̀ gan bí wọ́n sọ fún ọ̀gá wàá ní ẹ má wulẹ̀ dálẹ̀ bí gán mọ̀ kò lè ṣeé ṣe mọ́ mo ti gba kámú bẹ́ẹ̀ ni lónìí ẹ pé orúkọ jésù ní bàbá tẹ̀mọ́ ní ìgbà kan gbogbo àmì kò lè ṣeé ṣe mọ́ láyé mi ẹ fi agbára orí ọ̀fẹ́ parẹ́ sọ ọ́ dàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo àmì kò lè ṣeé ṣe mọ́ nínú ayé mẹ nínú ayé ọmọ mẹ nílé ọkọ mẹ nílé aya mẹ nídìílé mẹ nídìílé bàbá mẹ nídìílé ìyá mẹ àmì kò lè ṣeé ṣe mọ́ àmì bárakú là ń pè àmì bó ṣe bákú là ń pè tí ò ní mọ́ ẹ ẹ má jẹ́ bá ogun kú ẹ má jẹ́ bá wàhálà kú ègún ègún ìkẹyìn má jẹ́ lágbára lórí mi ẹ jẹ́ ìnìlábọ̀ wa bá gbé ọ̀fẹ́ ràn mí lọ́wọ́ Ọlọ́run Jésù Olúwa àmín ìrìn àjò orí ọ̀fẹ́ láàrin lọ́wọ́ sórí eléyìí ò kan ẹlẹ́ṣẹ̀ kò kan pé bóyá nǹkan kan ìrìn àjò orí ọ̀fẹ́ ìrìn àjò ojú rere ni ó jẹ́ alábàápín bẹ̀ lówùrọ̀ yìí jẹ́ alábàápín o ti gba kọ́kọ́rọ́ àdúrà gbò ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ sílẹ̀kùn agbára orí ọ̀fẹ́ lónìí kó lè máa gbé inú rẹ̀ ẹ pé orúkọ Jésù ní ìgbà kẹrin ẹ̀mí mímọ́ ní ìgbà kan sọ wípé àmì ìyapa nínú ìdílé mi bẹ́ẹ̀ ni àmì ìyapa nínú ìdílé ibo láti kà yẹn bàbá sọmọ ẹ̀rí ọkọ sí ìyàwó aya wọ́n ti yà yín nípa ègún ìgbà ìkẹyìn àmì ìyapa nínú ìdílé mi èyí èyí tó fẹ́ tó fẹ́ èyí tó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ látẹnu olúwa kábíyèsí àmì ìyapa nínú ìdílé mi èyí tó fẹ́ jọ ọ̀rọ̀ tí a sọ látẹnu ẹ fi agbára orí ọ̀fẹ́ parẹ́ lónìí Hmm. ha Jehovah àmì ìyapa dé mọ́ ọ̀rọ̀ ń bọ̀ bá gbọ́ láàárọ̀ ọ̀rọ̀ tá làgbà yìí máa ń sọ máa fẹ́ dà bẹ́ẹ̀ ó máa fẹ́ jọ bẹ́ẹ̀ tó tọ̀ kí ni màá ti ń pọ́gun ọdún lára mi màá ti ń dógbó lọ kí ni màá ti ń gbàdúrà ó lè rò pé gun òdílé ní gbogbo bàbá tó fẹ́ kó kú wọn ti kú tàtà ló wá tún ṣe ọgbà náà gbogbo àwọn àgbààgbà alẹ́ yín tó rò pé ó ń ṣàṣẹ ló ti kógun yìí náà ti dópin ah, bóyá ègún ìgbà kẹyìn ni ó béèrè fún agbára oore ọ̀fẹ́ ìyá tó fẹ́ kó fọ́ lójú mà ti fọ́ lójú tipẹ́ bàbá tó fẹ́ kó rìn lọ mà ti rìn lọ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni a mà ti wó ilé agboolé yín a mà ti wó olulẹ̀ àrá mà ti sán pa lọ́jọ́ kan gbólé yẹn mà ti dàwó ó máa rò wípé ìkòkò tí wọ́n fi ń ṣe ògo ayé rẹ ó máa ti fọ́ lójú àlá ó máa ti fọ́ lójú ayé síbi ogun yóò máa kúrò bóyá ègún ìgbà kẹyìn ní ń jà ọ́ ogun olóle tó bẹ̀rẹ̀ wọn gbé ogun ọlọ́run bóyá ọ̀rọ̀ tá sọ látẹnu jésù olúwa wa ni pé òun ò mú àlàáfíà wá wípé ìyapa yóò wà ẹ̀rí bàbá sí ọmọ ọmọ sí bàbá ọkọ sí aya aya sí ọkọ ìyá ọkọ sí aya rẹ ìyàwó sí ìyá ọkọ rẹ ẹ pé orúkọ jésù àmì ìyapa nínú ìdílé mi èyí tó bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ tí a sọ látẹnu olúwa wa ẹ fi agbára orí ọ̀fẹ́ pààrẹ lónìí sọ̀rọ̀ dàdúrà ní òru orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àmì ìyapa èyí tó fẹ́ jọ ọ̀rọ̀ tí a sọ láti ẹnu olúwa wa ní orúkọ jésù ẹ fi agbára orí ọ̀fẹ́ parẹ́ ní orúkọ jésù ẹ fi parẹ́ láyé mi lówùúrọ̀ yẹ fi parẹ́ nídìílé bàbá mi ẹ fi parẹ́ nídìílé ìyá mi ẹ fi parẹ́ láàrin àwọn ẹ̀gbọ́n mi ẹ fi parẹ́ láàrin ọmọ àti aya mi ẹ fi parẹ́ àmì àmì ègún ìgbà ìkẹyìn èyí tí a ti à ń pè ní lónìí jésù lọ àmín bó má tanra rẹ jẹ ní àsìkò àdúrà má tanra àdúró òpin ti dé bohun gbogbo àdúrà ló lè fi ṣe jẹ́ kí n lọ ka fún ọ nínú ìwé joeli the book of joel ìwé joel orí kejì ẹsẹ̀ ọgbọ̀n bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n láti ẹsẹ̀ ọgbọ̀n jẹ́kásí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n dé kejìlélọ́gbọ̀n the book of Joel chapter two verse thirty one to thirty two ṣùgbọ́n ká tó ká pe orúkọ Jésù ní ìgbà karùn eléyìí oh Jésù ẹ pe orúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan láàrin àwọn tí wọn ò ní ṣe títí wọn ò ní ṣe é ṣe láyé yìí ó mà ṣe rántí pàwọn kan bẹnu ìdílé ogun ẹ náà ló wọn bógun ẹkú náà ni wọn aláfìgbà tí alágbájá kú àfìgbà bàbá alágbájá kú sínú wàhálà yìí bẹ́ẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ wò ó ti wà àwọn míì jìyà jìyà ní gbògbódé wọn kú wò ó àrùlé abídẹ́rù bọ́ lọ́rọ̀ ní gbàdúrà láàrin àwọn tí tí wọn ò ní ṣeé ṣe láyé yìí pé bí wọ́n ṣe bá náà wọn lọ bẹ́ẹ̀ tí ò ní ṣeé ṣe láyé yìí ẹ yí orúkọ mi kú ń bẹ̀ lónìí ẹ yí orúkọ mi kú ń bẹ̀ lónìí bẹ́ẹ̀ ni agbára orí ọ̀fẹ́ fa orúkọ mi jáde ń bẹ̀ lónìí lára àwọn títí wọn ò ní ṣeé ṣe lára àwọn títí wọn ṣòro ṣe ẹ̀mí mímọ́ agbára orí ọ̀fẹ́ yóò kọ́ kó bẹ́ẹ̀ lórí ṣọ́ọ́ dàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o áá jésù mo bẹ̀ ọ́ lára àwọn títí wọn ò ní ṣeé ṣe títí wọn ṣòro ṣe ọlọ́run ẹ fi agbára orí ọ̀fẹ́ yí orúkọ mi kó ń bẹ̀ lórí ẹ yí orúkọ mi kó ń bẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run ẹ má jẹ́ kí tèmi ó burú ayé má jẹ́ ó bàjẹ́ ayé má jẹ́ ó bàjẹ́ ràn mí lọ́wọ́ ọlọ́run jésù olúwa wa amen pé orúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ mọ́ ní ìgbà kan àsọtẹ́lẹ̀ ègún látọwọ́ olúwa bẹ́ẹ̀ ni má jẹ́ kó ṣẹ lórí mi agbára orí ọ̀fẹ́ gbà mí má jẹ́ ń wáyé asán ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀mẹ́ mi mọ́ o àsọtẹ́lẹ̀ ègún látẹnu olúwa wá látẹnu olúwa wá wá má jẹ́ kó ṣe lórí ayé mi agbára orí ọ̀fẹ́ gbà mí là má jẹ́ kí n wáyé asán ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run gbé orí mi sókè ràn mí lọ́wọ́ ọlọ́run má jẹ́ yóò jẹ mi jésù olúwa wá àmín ìwé joel orí kejì the book of joel chapter two reading from verse thirty one to thirty two a ó sọ oorun di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ohun tí ó ṣẹlẹ̀ kí ọjọ́ yìí ó tó dé òun la sọ nínú ìwé lúkù tá a kà orí kejìlá yẹn ẹsẹ̀ fifty ẹsẹ̀ fifty one yẹn dé ibi tá a kà dé fifty three yẹn ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yẹn ni pé ká tó sọ òun di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ lẹ́ẹ̀rú olúwa tó dé ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn pé ìyapa ó wà nínú ìdílé ṣó ti yẹ ṣùgbọ́n kó lè mọ̀ pé ọlọ́run yìí dára gbọ́ ọ̀rọ̀ tó sọ níbí ó ní yóò ṣiṣẹ́ ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa lágbàlá bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa nìkan lágbàlá nítorí pé nítorí pé nítorí ní òkè Síónì àti Jerúsálẹ́mù ní ìgbàlà yóò gbé wá bí olúwa ti wí àti àwọn yòókù tí olúwa yóò pè ó yá gbọ́ àdúrà tó tẹ̀lé pe orúkọ jésù bí àrá kí ẹ̀rù ó ba ìpìlẹ̀ ilé rẹ̀ bẹ̀rẹ̀ ẹ pe orúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ mọ́ ní ìgbà kan sọ́gbẹ́ nípa agbára orí ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí <laughs> nípa agbára orí ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí bẹ́ẹ̀rẹ̀ wípé lára àwọn ọkàn tí ẹ ó pè fún ìgbàlà ìkẹyìn ẹ sọ ilé mi di Síónì àti Jerusalem bẹ́ẹ̀rẹ̀ ẹ pe ilé mi ní òògùn àdúrà yẹn dáradára sọ wípé nípa agbára oore ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí nípa agbára oore ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí ẹ pe ilé mi ní Síónì àti Jerusalem ẹ pe ibùgbé mi ní Síónì àti Jerusalem ẹ pe ilé ọkọ ọmọ mi ní Síónì àti Jerusalem ẹ pe ilé ẹ pe ọmọ mi ní Síónì àti Jerusalem gbogbo ibi tí mo ní ẹ̀ka dé ẹ pè ní Síónì àti Jerusalem nítorí ọjọ́ ẹ̀rù wa lára àwọn kan tí ẹ ó pè fún ìgbàlà ìkẹyìn Jehovah ó mà ṣe o lára àwọn ọkàn tí a ń pè fún ìgbàlà ìkẹyìn ẹ kà mí mọ́ wọn olúwa nípa agbára orí ọ̀fẹ́ tó gbàdúrà kí n tó yí fún ọ lẹ́ẹ̀kan tí mi ò bá gbàgbé nípa agbára orí ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí bẹ́ẹ̀ni ẹ pè ilé mi ní Síónì àti Jerusalem bẹ́ẹ̀ni lára àwọn ọkàn tí ẹ pè fún ìgbàlà ìkẹyìn <laughs> ọ̀tọ̀ lówó ayé yìí ó lé àwọn ilé ńláńlá yà á sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ àwọn òkè gbogbo iléeṣẹ́ yìí ò ní sí mọ́ ẹ rí kò sí ọ̀rọ̀ money shift after gbogbo rẹ̀ ọjọ́ ìrònú wa nìyẹn ẹ pélé mi ní Síónì àti Jerusalem kẹ́ẹ̀tì ẹ̀ tó dé rárá ogun kẹ́ẹ̀tì ẹ̀ ti wọnú ayé tẹ̀tẹ́lẹ̀ ìjọ yẹn bá kú ni Jésù ẹ̀ dé ẹ pélé mi ní Síónì àti Jerusalem bẹ́ẹ̀ ni lára àwọn ọkàn tí a ó fún ìgbà ìkẹyìn ẹ kà mọ́ wọn sọ ọ́ dàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀mẹ́mi mọ́ ọ nípa agbára orí ọ̀fẹ́ mo ké pe orúkọ olúwa lónìí ẹ pé lèmi ní Síónì àti Jerusalem lára àwọn ọkàn tí ó pè fún ìgbàlà ìkẹyìn ẹ kà mí mọ́ wo olúwa ẹ kà mí mọ́ olúwa ogunlu èyìnbó ayọ̀lu èyìnbó adùnlu èyìnbó má jò sọmí sọrun àpáàdé adùnlu èyìnbó má jẹ́ kí ègún ìgbà ìkẹyìn ó ṣẹ lórí mi ẹ̀rí ayọ̀káyọ̀ ìlú èyìnbó ẹ̀rí oúnjẹ jíjẹ ìlú èyìnbó òyìnbó iná tí ò lọ tí ò kú yìí má má jó sọ mí sínú ẹ̀wọ̀n ayérayé lórúkọ jésù lára àwọn tí a pè fún ìgbàlà ìkẹyìn ẹni yóò ṣiṣẹ́ ní ìkẹyìn ẹni tó bá kékeré orúkọ lọ alágbàlà nítorí òkè sínú àti sẹlẹm ní ìgbàlà yóò gbé wa bí olúwa ti tún àwọn yòókù tí olúwa yóò pè bó bẹ́ẹ̀ ni nípa agbára orí ọ̀fẹ́ lórúkọ jésù nípa agbára orí ọ̀fẹ́ bó kékeré orúkọ olúwa lónìí ẹ a pè fún ìgbàlà ìkẹyìn ẹ kà mọ́ olúwa ẹ kà mọ́ ọlọ́run tó dá ènìyàn ní àwòrán rẹ̀ àwa tí ń pe orúkọ rẹ̀ rèé lówùúrọ̀ yìí àwọn ènìyàn tí ń pe orúkọ rẹ̀ rèé mélòó àwọn ènìyàn ni wọ́n ń tẹ́tí wọn sí ọ̀rọ̀ awo àti oògùn àwọn ènìyàn yóò gbé fóònù wọn ní òwúrọ̀ wọ́n níṣẹ́ wọn èso níranun wọ́n níṣẹ́ gidi wọ́n níṣẹ́ gidi ìyà ò jẹ wọ́n èé pé bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ìbẹ̀rù láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣó yẹ kí wọ́n wà láwa ló yẹ kí ìjọ yẹ kí á pa wọ́n sí abẹ́ ìgún ìgbà ìkẹyìn ìjọ kéwu ìgbà kẹyìn ó ṣẹ lórí wọn agbára orí ọ̀fẹ́ tẹ́ ẹ fi gba lọ́chàchà abrahamu là ní ọjọ́ náà ní orúkọ jésù lónìí ó yá ẹ fi gba àwọn ènìyàn là lónìí ìwọ tí àmì ìyapa ìgbà kẹyìn ti wà nù ayé wọn ti ya ọkọ rẹ nípa ìwọ ọmọ àti bàbá àti bàbá rẹ ti gbé ọ ṣépè ìwọ náà ti gbé wọn ṣépè o ti gba ègún láti bẹ̀ ó wá rìn inú ègún o mọ̀ pé òpin rẹ̀ lágbára ẹ̀rí bóyá ègún ìgbà kẹyìn ní ń jà ọ̀wọ́ rò pé àṣìṣe ni ìwọ́ rò pé èpè àwọn àgbà ní orò pé ogun oṣù àtàjẹ ni bóyá ègún ìgbà ìkẹyìn rẹ tó bá rí bẹ́ẹ̀ lónìí ègún ìgbà ìkẹyìn lónìí títí ń da ayé rẹ láàmú torí pé ó gbọ́rọ̀ ọlọ́run ó tẹríba lónìí ó sì rántí bí ó ti ṣubú lónìí agbára orí ọ̀fẹ́ kó gbà ọ́ là wo agbára orí ọ̀fẹ́ lónìí agbára èyí tá a fi ń béèrè ní ilẹ̀ Sódómù àti Gòmórà pé tá a bá rèèyàn márùn-ún ṣáà dá sí òun jáde lọ́jọ́ náà pé a ó dá sí àṣẹ orí ọ̀fẹ́ ni agbára orí ọ̀fẹ́ yìí kò tú ọ́ lẹ̀ lórẹ̀ lọ́wọ́ ìdè àti ègún ìgbà kẹyìn láti ẹnu olú eléyìí ṣèpè àjẹ́ wọ́n kì í ṣe kí ni kì í ṣe pé àjẹ́ kì í ṣe pé àwọn rúmọlẹ̀ kì í ṣe òrìṣà ìdílé rẹ lé ọ̀rọ̀ tá a sọ látẹnu olúwa ni ó ní a ó ya bàbá tí pa sí ọmọ rẹ àti ọmọkùnrin sí bàbá rẹ ìyá ìyàwó sí ìyàwó rẹ ìyàwó sí ìyá ọkọ rẹ ha bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀mí ègún ìgbà ìkẹyìn kó kúrò lórí ayé rẹ̀ bẹ́ẹ̀ ni táìpé ègún ìgbà kẹyìn ní ń ọjà àwọn general overseer ti gbọ́wọ́lé ọ lórí ó ti lọ àìmọye ìpàgọ́ àìmọye àìmọye ìsìn ló ti lọ ṣùgbọ́n ogun yìí sì ń le síbẹ̀ náà rẹ̀ àìmọye owó ló ti ná èmi gbàdúrà fún gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run lónìí bóyá ègún ìgbà kẹyìn ní ń jà ọ ṣùgbọ́n wọn torí pé ò ń ṣì béèrè torí pé ò béèrè lọ́wọ́ ọlọ́run bó ṣe yẹ kó o béèrè torí pé ò kànlẹ̀kùn bó ṣe yẹ kó o kànlẹ̀kùn ó la fi wù ọ́ nínú àti fún ọ ní agbára ẹ̀mímọ́ láti lè béèrè lónìí ègún ìgbà kẹyìn kó fúyẹ́ lórí ayé kó kúrò lórí rìn lọ́wọ́ abí agbára orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ náà kó tó fún ọ ayé rẹ kó ní ìsinmi kó gba agbára bẹ́ẹ̀ ni yóò rí kò ní yí padà jésù kristi olúwa wa àmín àmín àmín lẹ́yìn àdúrà ẹ̀ tún béèrè fún agbára orí ọ̀fẹ́ ká mú ọrìn inú ẹ̀ kí ègún bárakú kó lè kú òun ayé rẹ tún gbọ́ ìkéde ilẹ̀ kan sí lọ sí orí youtube lọ search opem tv ó máa gbọ́ àwọn àdúrà ẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ fún mi kú òsè ń bẹ̀ o lè gbọ́ lórí tífì o lè gbọ́ níbikíbi ní àgbáyé nígbà tó bá ti lè ní access tó bá ti internet access o ní orí ọ̀fẹ́ o àbí o ní wàhálà kankan láti dàbẹ̀ ni pé láti máa gbọ́ ètò yìí lọ sí ibẹ̀ lọ gbọ́ ọ̀rọ̀ yìí wo ọ̀rọ̀ ní agbára púpọ̀ a máa tírìdì ayé ènìyàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lásán tí omi fi gbé Fáráò lọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lásán sínú omi tó fi gbé Fáráò lọ mo á jẹ́ kí ohunkóhun kó di ọlọ́ láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe ètò ẹnìkan gbogbo ètò tí ó bá máa gbà ọ́ nínú ìjọ rẹ níbi gbogbo lágbàáyé tí ó tú sílẹ̀ máa gbọ́ wo má ṣe àfarawé mo ti sọ fún ẹ má ṣe àfarawé má darapọ̀ mọ́ àwọn ìdílé apààyàn má darapọ̀ mọ́ àwọn ìdílé ìka ènìyàn má jẹ ègún ológun má jẹ ìyà oníyà agbára orí ọ̀fẹ́ yóò tó fún ọ yìí a ó tú sílẹ̀ ó sì di òmìnira bẹ́ẹ̀ ni ó rí jésù kristi olúwa wa àmín àmín àmín èmi ni ẹ̀rí kan ó dàbọ̀.